tó ẹ ń ṣàlàyé lẹ́ẹ̀kan wípé àwọn ọ̀dọ́ ní ká dojúkọ láti dìbò fún nínú ètò ìdìbò tí ń bọ̀ èrò tiyín nìyẹn ọ̀pọ̀ náà rò wípé àwọn àgbààgbà ló lè ṣe nítorí pé àgbà ló lè tòlú àgbàdàn àgbà ló tó rò lọ ọba ló tó yẹ rí fún ìgbà náà nǹkan owó ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà ò tún wọ kèrègbè àmì àṣẹ tó tó ṣe bí òwe ẹ̀yin àgbà nulẹ. ìbéèrè táwọn taari sọ́dọ̀ yín báyìí ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin láwùjọ wa tẹsí jẹ́ olóṣèlú ipò wo lẹ́rò pé ó yẹ ká tò àwọn obìnrin sí torí nínú ìdá márùndínlógójì tí wọ́n fún àwọn obìnrin lórílẹ̀‐èdè yìí èmi ò mọ̀ bóyá wọ́n pé ìdá ogún tí ń bẹ ní ìṣàkóso tàbí tí a sọ pé wọ́n lọ́wọ́ sóṣèlú ní tààràtà afẹ́kẹ́ tàmọ́lẹ̀. ìdá márùndínlógójì náà ni wọ́n fún àwọn obìnrin hmm. bọ̀tọ̀ ọlọ́run kó má pè tàwọn obìnrin níyà wọn kì í ṣètò yẹn fún wa. Mm. Mm wọn kì í ṣètò yẹn fún wa rárá rárá rárá hmm. nígbà tètò tí gbogbo ẹ bá jiná tán tólóyìnbó ń pè ní dawn ìgbà hmm. yẹn náà máa rántí àwọn ará wọn nílé hmm. tí ò bá wa làágùn tí ò bá wa pòjò mo rántí ìgbà kan tá a fẹ́ ṣe campaign fẹ́ nìkan ní local government mo sọ fún wọn pé láyéláyé ìyàwó yín gbọ́dọ̀ pẹ̀lú wa ìdí méjì tí ìyàwó yín gbọ́dọ̀ pẹ̀lú wa ni pé àkọ́kọ́ á dá gbogbo àwa tá a bá yín pòòrùn yìí mọ̀ tá a bá wá kanlẹ̀kùn kò ní rò pé kí lẹ wá ṣe hmm. ìdí kejì ni pé káwọn náà jẹ ìyà tá à ń jẹ nígbà tá a bá lọ látàárọ̀ dálẹ́ tá a bá dé tó jẹ́ pé biscuit àti pure water la máa rí gbàǹgbà míì káwọn hmm. náà jẹrú ìyà yẹn kán mọ bó ṣe ń lọ pé àwọn obìnrin yìí hmm. wọ́n mọ̀ mọ̀ ń ṣe fún wa so àwọn obìnrin ipa tá à ń kó nínú òṣèlú kò mọ tẹ́ ẹ bá fẹ́ fi wá sípò àwọn ipò tó wù mí kán fobìnrin sí rèé o ipò ètò ìṣúná owó ìdí ni wípé àwọn obìnrin àníṣòwò mọ̀kùmọ̀kù mm. bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá fẹ́ gbà mí gbọ́ mm. àwọn àwọn ilé ẹ̀yáwó péréje péréje tó wà lórílẹ̀‐èdè yìí wọn kì í fọkùnrin lówó àwọn obìnrin náà fún o mm. adẹ ń da padà ṣùgbọ́n àwọn báǹkì ńláńlá tó jẹ́ pọ́kùnrin nìkan náà ń fún lówó kí nìgbẹ̀yìn ẹ̀ ó máa ń kú ni bẹ́ẹ̀ táwọn obìnrin nípa ká ná owó ká ṣe ìṣúná owó a máa mọ̀ ṣe ẹ máa jọ já ó bá ṣe yóò ní bẹ́ẹ̀ bá ṣe bẹ̀tọ́ tó bá lé ẹ̀dá jọ ọ̀rọ̀ yìí yẹn mú ìbéèrè kan wá o. kọ́fí wá sídìí ètò ọ̀dọ́ torí gbogbo wa la bí ẹ mọ mm. amòye tá a dá kọ́mọ tó lọ léèwé mm. amòye ń tà tà kọ́mọ mm. tó jáde léèwé amòye ibi tá a pamọ́nú ńgbà tí ọkùnrin míì tó wà níbi àpàlọ̀ tó ń ṣeré Mm. èmi aago mẹ́wàá àbọ̀ ló máa sọ pé ìyá alágbájá tilẹ̀kùn ẹ o ilẹ̀kùn ti di tiẹ̀ ń gbà yẹn so <laughs> àwọn ti wọlé lọ. gbogbo wàhálà tí bàbá náà ṣe lálátàárọ̀ pé ah, kókó lè dá fẹ́ bí náà ni o. ó yẹ kóbìnrin wà níbi ètò youth mm. ká wà níbi ètò ìṣúná owó mm. káwọ́ wà níbi ètò òfin a kì í gbèkà àwọn obìnrin a kì í gbé ka wọ́n máa ń sọ pé aṣọ́nù ò bẹ̀ta kì í gbé ka nítorí àmọ̀ pé bó ṣe tọ́ la ṣe máa ṣe. ẹja ọfẹ béèrè ìbéèrè kan lọ ti àwọn obìnrin pé àwọn obìnrin ni wọ́n lè ṣe lágbọn ti ọ̀rọ̀ olówó dèmù bẹ́ẹ̀ bá gbàgbé a ti rí lára àwọn olóṣèlú lórílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fi sípò kan tó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó mm-hmm. àmọ́ tó jẹ́ pé owó ọ̀hún. ẹ àti ọ̀rẹ́ tó jẹ́ pé five hundred five hundred kìíní kan náà fi ra mọ́tò Stella Odua minister of aviation gbà náà lọ́hùn owó bẹ́ẹ̀ ni wọ́n fowó owó ńlá bàǹtàbàǹtà báyìí náà lọ fi ra mọ́tò eh, eh. bẹ́ẹ̀ náà ni yàwá di ẹ̀sálẹ̀ àlísì madueke lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń wọ́ọ̀dì wọn pé eh, wọ́n láwọn owó kan náà wà tó jẹ́ pé àwọn náà fi lọ ra àwọn nǹkan kan àwọn náà ṣe minister fún epo rọ̀bì. ẹ jẹ́ kí n sọ fún yín tẹ bá tọ́nà wòsàn làwọn ọ̀rọ̀ yìí hmm. àwọn ọkùnrin kan wà tán máa máa ti àwọn obìnrin láti kúrú yìí ẹ̀rù náà làwọn sọ ẹ̀ bẹ́ẹ̀ obìnrin bí àwọn tó lágbára jù wọ́n lọ ló máa ma tì wọ́n pé ṣé báyìí ṣe báyìí ṣe báyìí lórí nǹkan tó ń ṣe yẹn náà ó máa kà wọ́n náà. Hmm. Hmm. ó dà ìyàwó ẹjẹ́ àwò báyìí gẹ́gẹ́ bí obìnrin ó dà ẹ̀yin gangan gẹ́gẹ́ bí ẹ̀yin àlẹ́ra igbákejì gómìnà bẹ́ẹ̀ bá láǹfààní ó dà lórílẹ̀‐èdè yìí gan níbi gbogbo nǹkan ṣe dé dúró yìí kí làwọn nǹkan tẹ̀ rúpẹ́ lè ṣe tí ó yàtọ̀ láti mọ orílẹ̀-èdè ìtẹ̀síwájú. Hmm, ká lórí ọ̀fẹ́ wá wà láti dé ipò ah. igbákejì gómìnà. Eh. tí Ọlọ́run bá fún wa lórí ọ̀fẹ́ èmi gẹ́gẹ́ bí obìnrin hmm. ibi ìdókòwò ni màá ti bẹ̀rẹ̀ hmm. àgbẹ̀ ni mí hmm. pọ́nbélé mi níṣẹ́ méjì ju iṣẹ́ àgbẹ̀ lọ lẹ́yìn tá a fi ṣe olùkọ́ nílẹ̀ iṣẹ́ àgbẹ̀ la yàn láàyò bí àwọn èrò oko àwa àgbẹ̀ tá a jóbìnrin bá a ṣe ní mata ní pọ̀ṣù torí lẹ́yìn tá a bá ṣe gàrí tá a ṣe gbogbo ẹ̀ tá a gbé dọ́jà tá a bá fẹ́ kúrò nílé a lè sọ ní ọkàn wa pé oye báyìí ni mo fẹ́ lọ tà lọ́jà mm. ó dìgbà tẹ́ ẹ bá dọ́jà káwọn tó fẹ́ olùrajà ló máa sọ fún yín pé oye báyìí <laughs> ní apá ibẹ̀ yẹn àkọ́kọ́ mm. máa wo nǹkan àwọn obìnrin àjọ máa jókòó a máa kí la lè ṣe síbẹ̀ yẹn mm. torí tá a bá kàn ní ẹ̀yáwó ẹ̀yáwó ẹ̀yáwó ẹni tó yáwó tó tajà tó short báwo ló fẹ́ dáwó padà nǹkan tó máa ń fà ń gbà mí ni wọ́n náà yá àwọn àgbẹ̀ lówó wọn ò dáwó padà nítorí èrò oko wọn ò gbé pẹ́lí àwọn tó ń tà á nígbẹ̀yìn tó ń tà tó ń ra lọ́wọ́ wa tó ń tà á nígbẹ̀yìn tó olóyìnbó ń pè ní end result àwọn mm. ganan ń jẹ èrè tó yẹ káwa jẹ mm. Mm. so lábẹ́ ibẹ̀ yẹn máa ń wo ètò tá a lè ṣe fáwọn obìnrin then ẹ̀kọ́ kéréje kéréje èmi ni bá a ṣe ń sìn gbín o bá a ṣe ń sin ẹran ọ̀yà o ẹ lè ṣe nínú ọgbà lẹ́yìn tí ò ní là lóògùn bá a ṣe ń sin ẹja o à àwọn èèyàn bá a ṣe ń ṣọṣẹ́ o bá a ṣe ń ṣojú lóge bá a ṣe ń wégèlè bá a ṣe ń ṣe kàmpálà bá a ṣe ń ṣe ṣíṣì tá à ń ṣe pọfọf àwọn kan wẹ́wẹ́ wẹ́yìn ìpínlẹ̀ Ògùn lẹ́wà tó ṣe pàtàkì káwọn obìnrin tó ní mọ̀ nípa ẹ̀. àwọn ọmọ nǹkan irú ìṣojú lóge yìí sì tẹ bá dé gbòòrò wọn aṣojú fẹ́ lómìn láì ṣe pé bóyá wọ́n pààrọ̀ orí ẹ̀ wọ́n máa gba ten thousand. <laughs> ẹ mọ̀ pé wọ́n sojú fẹ́lẹ̀ mi tán ẹ ní dààmú mọ́ ojú ti transformation níbi àṣẹ ilé ìbò. ìyẹn náà wà ń bẹ̀ wọ́n gba ten thousand. Hmm. téèyàn bá lórí ọ̀fẹ́ àti ṣe méjì irú ẹ̀ lójúmọ́ á jẹ ọmọ á jẹ hmm. ọkọ á jẹ ọkọ á balẹ̀. ẹ ṣeun ká mọ̀ wá bòpò lọlé olóró ibi tá a ti ń bọ̀ ni pé ẹ̀yìn ọ̀nà wo ta ni kò yẹ ká wò ṣé èèyàn ni àbí olóṣèlú mm, láti dìbò fún mm. pẹ̀lú gbogbo àwọn tẹ̀ ti sọ látàárọ̀ ẹ̀ ti sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ gbọ́dọ̀ ló yẹ kó jẹ́ ẹni òun gbọ́dọ̀ nímọ̀ nípa ọ̀rọ̀ ètò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a bá wá ní pé èèyàn ìwà rẹ̀ la fẹ́ wò láti mọ̀ pé ó dáa èèyàn báyìí òun la fẹ́ dìbò fún bó débẹ̀ tí wọ́n ń ṣe nǹkan nǹkan torí pé àwọn bàbá wa sọ̀rọ̀ kan o wọ́n lè retí ìmọ̀wọ̀ èèyàn o wọ́n lè fi nǹkan alákọ̀ọ́kọ́ owó ẹlẹ́ẹ̀kejì agbára hmm. ó sì ti lówó sí ó ti nípò lágbára tó wá ṣe bákan tó ń ṣe báṣubàṣu ọ̀nà wo làgbà làgbé ìgbà. tí ẹ bá súnmọ́ èèyàn dáadáa hmm. ẹ máa mọ nǹkan tó máa ṣe tó bá lówó lọ́wọ́ hmm. ṣáájú ohun gbogbo ìbẹ̀rù ọlọ́run ní kókó tán ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n gbogbo ẹ̀dá tó bá bẹ̀rù ọlọ́run ní ilé ayé yìí ẹ̀sìn kọ́ níbẹ̀rù ọlọ́run o mm. máa ń sọ fáwọn èèyàn pé ẹ̀sìn kọ́ níbẹ̀rù ọlọ́run kí ni ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run wà láyé ọ̀tọ̀ ọlọ́run ló máa ń fún mm. tó bá jẹ́sìn ni ẹ̀ní rí pásítọ̀ tó máa ṣe játijàti mm. ẹ̀ní rí àáfà tó máa ṣe rádaràda ìbẹ̀rù ọlọ́run wà láyé ọ̀tọ̀ ọlọ́run ló máa ń fún yàn kì í ṣẹ̀sìn tẹ́ bá ti rí àwọn tó níbẹ̀rù ọlọ́run ẹ fi wọ́n sáyè gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ló máa lọ ń ìbẹ̀rù ọlọ́run òun ló ṣe kókó nínú àwọn tá a bá fẹ́ fi sípò. wọ́n ti kéde gẹ́gẹ́ mo ti sọ lẹ́ẹ̀kan ní ọjọ́ kejìdínlógún oṣù kọkànlá ọdún 2018 wípé ìpolongo ìbò bẹ̀rẹ̀ o láàrin àwọn tán jẹ́ olùdíje ipò ààrẹ àti tilé aṣòfin àpapọ̀ bó tiẹ̀ jẹ́ pé àwọn tí ń díje ipò gómìnà àǹfààní ẹ̀ ò tí ì sí fún wọn bí ò tí ì di oṣù eh, ìgbà tí wọ́n bá tó kéde wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ìpolongo tiwọn àmọ́ ìbéèrè táwa béèrè ni wípé kí ni àmọ̀ràn yín fáwọn èèyàn ńlé tó jẹ́ pé wọ́n á dìbò láti ṣèpinnu adarí tuntun nígbà tó bá dọdún 2019 torí ọ̀pọ̀lọpọ̀ máa gbówó wá ọ̀pọ̀lọpọ̀ á káṣọ sílẹ̀ ṣé a wàá sọ wípé bó o sì fowó ṣe ìpolongo ìbò bó o náà ti mọ̀ pé ọlọ́làwọ́ lolùdíje ipò yìí ẹtẹ́yẹ̀ tí wàá bó ṣe lọ lágbo olóṣèlú ń tẹ̀ síwájú ìyá wa wọ́n wà lé agodo pẹ̀lú wa tàjọ́ ń fọ̀rọ̀ jomi tọrọ ọ̀rọ̀ ajẹ́kọ̀yé ilé ẹ̀kọ́ pé wọ́n jẹ́ olùdíje fún igbákejì ipò gómìnà ní ìpínlẹ̀ Ògùn bẹ́ẹ̀ sì ni wọ́n jẹ́ lámì ètò àwùjọ àti ẹnìkan tó fẹ́ràn ìlú ìlọ́dẹ ọkàn bẹ́ẹ̀ ni ni ìyá wa ẹ wo olùkọ́ni ni wọ́n ẹ wọ́n sì ti fẹ̀yìntì bẹ́ẹ̀ ni lọ́wọ́lọ́wọ́ báyìí àgbẹ̀ ni wọ́n kò sí tí olùkọ́ni tí wọ́n dáwọ́ lé tí wọ́n àwọn náà kọ́ lọ́ọ̀yà hmm. àwọn náà kọ́ àgbẹ̀ àwọn náà kọ́ gbogbo apáta pátá lágbára Ọlọ́run ọba kò ní sú yín o kò ní rẹ̀ ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí i ìbéèrè tí ìbéèrè ìkejì mi béèrè lẹ́ẹ̀kan hmm, mo fẹ́ kẹ́ ẹ bá a yànnàná ẹ bá a tàn mọ́lẹ̀ sí dáadáa pàápàá jùlọ bó ṣe jẹ́ ọdún twenty nineteen gbogbo ẹ̀ oṣù tó lè rà. gbogbo àwa olùdìbò pátá láti gbọ́n hmm. tẹ bá jó lóṣèlú ń sìn ládùúgbò tẹ bá ra súwìtì fọmọ àbí bisikíìtì wọn máa yín mú sí ni pé àsìkò <laughs> election ti dé wọn tún ti ń bọ̀ ti ń bọ̀ torí wọn ti mọ̀ pé àwọn nǹkan pé pínpínpín báyìí la fi máa ń tọ́ àwọn èèyàn jẹ mm, owó la fi máa ń tọ́ àwọn èèyàn jẹ tó owó la fi máa ń tọ́ àwọn èèyàn jẹ dìbò kó ṣe bẹ̀. Mm. ẹnikẹ́ni tó bá dúró pé dìbò kó ṣe bẹ̀ gbogbo mm. dìbò kó ṣe bẹ̀ ta ti ń ṣe látẹ̀yìn wá èmi nígbà tí olùdíje bá ti dìbò tán kó tó tọ́sẹ̀ méjì ló máa sọ fún yín pé ẹ dúró ń bẹ̀gẹ́ yóò ṣẹ̀sì kó kúrò ládùúgbò owó mi ni mo fi rà á. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni nígbà tí o bá ti ẹ̀ gbádùn owó mi ni mo fi rà o yes owó tó ń fi ra nǹkan kì í ṣe owó kékeré hmm. ẹlòmíì atalé ẹlòmíì atalẹ̀ hmm. ẹlòmíì ayáwó eléle hmm. èèyàn tó kọ́lé kó tó díje tó bá talé yẹn nísìnyìí nǹkan ń ìlọsíwájú ń bá gbogbo nǹkan ni mọ́tò táwọn bàbá wa lò. Mm. láyé àtijọ́ bíi bitus mm. èèyàn lè gbé sídìí mọ́tì ilé téèyàn kọ́ lọ́dún mẹ́ta tó tà mm. tó wá dórí ipò tó bá fẹ́ kọ́ mi kì í ṣe owó tó fi kọ́ yẹn náà ló máa tún fi kọ́ á fẹ́ kó ní gbọ́ngbọ́n nú díẹ̀ ẹ lè rẹ́ni yẹn lọ bá pé ẹ nídìí owó o nígbà tó tún wá dórí ipò á fẹ́ ṣàfikún pé mo ti kọ́ kan tẹ́lẹ̀ tí mo tà yẹn ti dúró náà mo ti kọ́ padà mo tún máa kọ́ ilé orí ipò tó bá so gbogbo ilé ipò ìgbà yẹn lẹ máa rí wọn tán máa tilẹ̀kùn wọn ìgbà yẹn lẹ máa rí wọn tán máa chain line ìgbà yẹn lẹ máa rí wọn tán máa máa lo mọ́tò tó jẹ́ pé gíláàsì dúdú ló wà ń bẹ̀ pa ló máa máa gbé mm, fóònù nítorí wípé wọ́n mọ wàhálà <laughs> tẹ́ àwọn dojúkọ táwọn ò tí ì bọ́nú ẹ̀ mm. wọn ò ní fẹ́ ṣe bẹ́ẹ̀ mi ìfẹ́ dárúkọ nígbà election tó kọjá ẹni yẹn mm. lógùn state wa ni ó ná jagbajàgba owó fáwọn èèyàn nígbà tó débẹ̀ tó ti wọlé ipò tán fẹ́ fún abuja ló lọ o kò ṣe bẹ́ẹ̀ mọ́ o gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní kù kí ló ń ṣe lágbájá kò ṣe kí ló ń ṣe tẹ̀mẹ̀dù àárọ̀wọ́ hmm. ẹ̀ mọ́ kò tiẹ̀ padà wálé mọ́ ah. kò tiẹ̀ rántí wa mọ́ hmm. ẹni ẹlẹ́ni màmú tójú ń kó kó ń tó débẹ̀ o hmm. dìbò kó ṣe bẹ̀ kò gbọ́dọ̀ máa wáyé rárá nínú òṣèlú àyàfi tá a bá fẹ́ jọbẹ̀ yẹn ká kúkú lọ sùn ká mú mi lé títí dọdún mi tó ń bọ̀ ọdún mẹ́rin pé bẹ́ẹ̀ bá ti ṣe ọbẹ̀ lọ́jọ́ àjẹkọ́ mú mi lé ká gbomile. ẹ ń ṣe wàá ẹ wàá wò pé ìyá wa <laughs> ṣé ìṣe pé torí eléyìí ni àwọn olóṣèlú fi ń ti òṣì ìṣẹ́ sí àárín ìlú bàbá tanra wa ni o orílẹ̀-èdè nàìjíríà ìmọ̀ ìwádìí kan ìmọ̀ ìjìnlẹ̀ fi yé wa pé a wà nú àwọn orílẹ̀-èdè jẹ́ pé ìṣẹ́ńṣẹ́jù lágbàáyé lọ́wọ́ tá a wà tí ṣe torí ẹ̀ làwọn olóṣèlú fi ń tì ìṣẹ́ sáàrin ìlú wọn ti ṣẹ́ sáàrin ìlú àwọn olóṣìṣẹ́ òrówó oṣù gbà nísìnyí báwa ṣe gbàpò tí ì ń sìn hmm. ẹ sọ pé dandan ká lọ talé ká lọ talẹ̀ hmm. ká mówó gọbọi wá hmm. mo ti sọ lẹ́kọ̀ọ́ gbọ́ àwọn nǹkan tààtà a máa fẹ́ dá padà a tún máa wọ ọjọ́ ọ̀la pé a tún bọ̀ èyí tá a ṣe sẹ́yìn à ètò àtúnfẹ́ náà a máa kójọ hmm. pé a tún máa gbáko tí orí ẹ̀kejì eh, ìgbà yẹn ni kò ní jẹ́ ká nawọ́ sáláàlú rárá. èmi wò pé ẹni tí ò gbowó oṣù náà fún bíi láwọn ìpínlẹ̀ kan àbọ̀ àbọ̀ owó oṣù náà ń gbà báyìí fún bíi ọgbọ̀n ọdún fún bíi ọgbọ̀n oṣù ló yẹ pé àbọ̀ àbọ̀ òun ni wọ́n ń gbà irú ẹni tó yóò lówó tí ò ṣe bẹ̀ bí oṣù mẹ́ta kí ọjọ́ ìdìbò tó dé tó ní wàá gbẹgbẹ̀rún márùn-ún. ó sì tẹ̀ka. Ah, bóyá ṣùgbọ́n kán mọ́ kán tẹ̀ ká fún tó wù. àbí kí ló ń tilẹ̀ rò. nǹkan tí à ń sọ fún wọn sì nìyẹn pé ta bá rẹ́ni tó lówó mm. kó gbé wá mm-hmm. ibi táwọn yẹn ti ń fi bílíọ̀n ṣe primary ṣáà ti mọ̀ pa wà nù họ́ mm. téèyàn kan bá ti lè fi bílíọ̀n ṣe primary lásán àti wà nù elógbọ́n wọn fi dìbò lẹ́yìn tó bá ṣe yẹn ṣé ara ẹni tó fẹ́ ṣòwò kó ṣọ́ọ̀tì láyé yìí mm. kò sẹ́ni tó fẹ́ ṣòwò kó ṣọ́ọ̀tì ìgbà táwọn náà bá débẹ̀ nǹkan tó máa mú ìlọ́po mẹ́ta mẹ́rin náà máa fẹ́ gbà lọ́wọ́ wa wọn ò ní rójú wò wá mọ́ àwọn tí wọn ò gbowó oṣù ń tó máa ń fà pọ̀ ṣe rí àwọn state míì tó ń dá ìbò ṣe àwọn state máa ń gbárùkù tiwọn billions náà fi máa ń gbárùkù tiwọn ara owó tó yẹ kán fi ṣe rọrùn fún àwọn èèyàn náà tún lọ fi ń dìbò síbẹ̀ tán fi ń support àwọn state míì tó bá jẹ́ wípé àwa fúnra wa olùdìbò a ṣe mọ níwọ̀n ara wa ká fojú balẹ̀ ká wọ ẹni tá a bá rí wípé eléyìí ló tó ṣe ká fojú balẹ̀ ká má fi ọ̀rọ̀ owó ṣe nínú ìdìbò ká mọ́mọlúwàbí táwa ti mọ̀ tẹ́lẹ̀ tí kì í ṣe pé ẹnìkan ló dédé gbé wá fún wa o hmm. tá a bá ń lo irú àwọn yẹn láti dépò ọkàn wa balẹ̀ ṣùgbọ́n gbà tó bá jẹ́ pé bàbá tó wá gbádá tó gbé ká ńlá tó ga degege wá là ń wá hmm. tán máa dìbò fún wa tá a máa ṣe bẹ̀ hmm. lẹ́yìn tá a bá ṣe bẹ̀ tá a jẹun tán ká rọra kama ọdún mẹ́rin ká máa mú mi sí ká máa mú mi sí ká ni àní nǹkan gbà mọ́. ẹ ṣeun ìyá wa ìbéèrè kan wá ni pé mm. ṣé àwọn èèyàn àwùjọ ò ní máa wò pé ah, olùdíje tó bọ́ síta yìí kò yáwó sí gbòòrò ṣé tẹ́lẹ̀ yìí bá dépò tán ṣé yóò sì jẹ́ kí ìlú ó dùn tó rọ̀pọ̀lọpọ̀ máa ń wò pé ah, wo ẹni tó bá yáwó sí gbòòrò la fẹ́ dìbò fún sátidé tí ó bá dáa jímọ̀ báyìí láti mọ̀ kí lè ròyìn. kò kì í bọ́ sí ráúráú mm. kò sólóṣèlú tó máa gbàpò títí ò ní náwó mm àfi tí ò bá fẹ́ kàn ṣe hmm. ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé àwọn tó bá wá ń rìn káàkiri láti ìletò sí ìletò látojúlé hmm. sójúlé a gbọ́dọ̀ máa fún wọn lówó mọ́tò hmm. àwọn tó máa bá wa lẹ pósítà a lè kó pósítà fún wọn ká ní kán lọ ra fùfú tàbí starch lápò ara wọn kán tó bá wa lẹ a máa fún wọn ẹni tó fòòjọ́ sílẹ̀ látàárọ̀ dalẹ́ tó bá ṣẹ́ wa lọ nepa ò mọ̀ pé iṣẹ́ wa ló bá lọ nepa bíi máa ka àwọn ọmọ tó fi sílẹ̀ ń máa jẹun tó bá jẹ́ni tí ò tí ì kọ́lé láńlọ́ọ̀dù máa kan lẹ̀kùn ẹ̀ tó ṣùgbọ́n parí kókó wá kó mówó wá a hmm. máa fún wọn lówó tó mọ níwọ̀n tí hmm. kì í ṣe wípé a máa lọ gba lóònù ká tó fún wọn. Eh, ìyá wa ẹ ṣeun èyí ni ó jẹ́ ń béèrè ibi ẹ fẹ́ lọ ni ó jẹ́ ń béèrè ìbéèrè ká tó lọ lórí ètò òṣèlú ṣe iṣẹ́ mi àbí ó yẹ kéèyàn ní iṣẹ́ mi tí ó mọ̀ ọ́n ṣe ó pé ó dà ó tíṣà ni mí o àgbẹ̀ ni mí o kó tó mọ̀ ọ́n ṣòṣèlú torí àwọn kan ah. wà tó yẹ pé òṣèlú ìnámu níṣẹ́ o. inú mi dùn fọ́rọ̀ tẹbi mí yẹn hmm èmi fúnra mi gan máa ń kàmpéènì ẹ̀ pé ó yẹ kó lóṣèlú níṣẹ́ hmm. àìníṣẹ́ olóṣèlú ló jẹ́ ká máa ṣe obt mi ò mọ bí Yorùbá ṣe ń pè ká máa hmm. gba nǹkan tipátipá hmm. tí ò bá jẹ́ pé kàdárà láwọ akankadiri oore ọ̀fẹ́ Ọlọ́run èmi sọ pé mi ò ṣòṣèlú mọ́ mo ti sọ pé mi ò ṣe mọ́ iṣẹ́ mi wà lọ́wọ́ mi iṣẹ́ mi dùn mí lọ́wọ́. kódà eh, lórí eléyìí tẹ wá sọ ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣàlàyé pé bí ẹni tó ń ṣòṣèlú tó bá wà nípò tírú ẹni bẹ́ẹ̀ tún wá níṣẹ́ kan tí ń ṣe kò ní lè gbájúmọ́rọ̀ ìlú àfi ọ̀rọ̀ eh, iṣẹ́ rẹ̀ iná ni ó máa wò pé ah, irọ́ iṣẹ́ mi gbọ́dọ̀ dàgbà sí ìyàn tó ń kọ́. olóṣèlú tí ò bá níṣẹ́ eh. a ṣe nǹkan míì mọ́ tí ò ní dà. Hmm. Hmm. ó dà. ẹ eh, olóṣèlú tó bá dẹ̀ níṣẹ́ olóṣèlú tó bá wà nípò a ṣàgbà sálárì hmm. tó bá rántí pé lẹ́yìn ọdún mẹ́rin òun padà bọ̀ ńlé kí lòun fẹ́ wá bá even olóṣèlú tó bá níṣẹ́ gan-an iṣẹ́ yẹn ó máa filẹ̀ fáwọn kan hmm. táwọn yẹn tún máa máa ṣe tán máa máa hmm. jẹ́ ń bẹ̀ táwọn abamójútó àwọn náà jẹ́ ń bẹ̀ ọkọ̀ àwọn hmm. náà balẹ̀ àwọn náà dùn yes wọ́n máa jábọ̀ fún àwọn yẹn pàápàá wọ́n máa nífọ̀kànbalẹ̀ nínú ayé wọn. ẹ ṣeun ìyá wa lágbára ọlọ́run àárò yín pẹ́ o lágbára ọlọ́run ọba gbogbo èròǹgbà yín ọlọ́run ọba yín fi àṣẹ sí ẹ ṣe gan ni ṣùgbọ́n ká tó lọ lórí ètò kí ni ìmọ̀ràn yín fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ àwọn èèyàn yín náà nípínlẹ̀ Ògùn Eh, àti káàkiri gbogbo àwọn ìpínlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà. Eh, eh, ibi tó kàn mí gangan nú ẹ̀ hmm. bí mo ṣe sọ ni ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ hmm. Hmm. òṣèlú tún ti ń bọ̀ sìn ọmọ wọn wà ń lo òyìnbó wọn a máa wẹni tán máa kó igbó kó gbogbo ẹ̀fún kó lọ gbàdá kó lọ gbébọ̀ kó lọ làgò mọ́lẹ̀ káwọn ọ̀dọ́ má bá wọn ṣe ẹ jẹ́ káwọn náà kó àwọn ọmọ wọn síta kan lọ ṣe. kọ́mọ wọn wá síwájú then àwa ọ̀dọ́ ká fúnra wa gbé ọ̀dọ́ ẹlẹ́gbẹ́ wa lárugẹ hmm. torí oríire kan rẹ́ mi hmm. èmi gangan lórí ire kan hmm. ó ṣòro fún ọmọdé láti lọ kanlẹ̀kùn àgbàlagbà pé ọ̀rẹ́ jẹ́ ká ṣeré lọ bẹ̀tẹ̀ ẹlẹ́gbẹ́ ẹ̀ tí ire bá kan ire yẹn á kàn wọ́n náà lè bá sọ ọ̀rẹ́ mi wo bí mo ṣe wà so mo ń rọ àwọn ọ̀dọ́ pé ẹ ṣeun ìyá wa ẹ ṣeun ó ṣe dáadáa adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin òun wá tẹ̀ ń wò wá lójú ìwòran yín wọ́n pàtàkì lọ́wọ́ àlejò wa ti ṣe ìyáwá adẹnukùn risikat olùṣẹ̀san tí wọ́n jẹ́ alájọdíjepọ̀ tàbí kí n pé igbákejì olùdíje ipò gómìnà ní ìpínlẹ̀ Ògùn lábẹ́ ẹgbẹ́ òṣèlú ANRP ó dáa a ò ní ṣàìdúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n jùmọ̀ kọ́wọ́rìn wá nínú ìrìn àjò ọ̀hún Olúwa Yọmí Deborah Eh, alàgbà lẹ́kan ajíbógun alàgbà damilare adẹnukun àti eh, mrs eh, bùnmi ọ̀nàlàjà òkú pàtàkì lọ gbọ́ wọn pátá tó níbí láti máa yọ̀ǹda yín lórí ètò fún ti. ènìyàn mọ̀ pé tá a bá tún pè é lọ́jọ́ mi ẹ̀ tún jẹ́ wa lágbára ọlọ́run ọba pẹ̀lú èròǹgbà yín ní ìpínlẹ̀ Ògùn lágbára ọlọ́run mú un ṣe lágbára ọlọ́run àdúrà ní ṣùgbọ́n ọwọ́ àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn ní gbogbo rẹ̀ ló wà ẹ̀yọ́ olùfẹ́ wa nù lé àgbẹ̀bí jù báyìí lórí ètò fún tí ìnáwó pàtàkì lọ́wọ́ ọlọ́run Elédùmarè gbogbo àwọn aláṣẹ àtòjúdarí iléeṣẹ́ bóńbàwòrán Orísun ọ̀gá mi lágbára ọlọ́run ọba gbogbo yín pátá ẹ ò ní rẹ́bù ẹ̀yìn lágbára ọlọ́run ọba tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ètò yìí tó wà bó ṣe lọ yóò mọ̀ tẹ̀síwájú adìrẹ adìrẹ lórúkọ tèmi fún ìpolówó ọjà àti àwọn àǹfààní lọ́kàn òjọ̀ kan bóyá fẹ́ jálejò ni abẹ́fẹ́ ká gbé polówó àwọn ìpolongo ìdìbò yìí náà lórí ètò yìí tó wà bó ṣe ń lọ zero eight one four eight one four two nine two nine zero eight one four eight one four two nine two nine mo ṣe ìlérí fún orílẹ̀-èdè mi nàìjíríà láti jẹ́ olótìtọ́ olódodo ẹni tí ó ṣe é fi ọkàn tán kí ọlọ́run kí ó ràn mí lọ́wọ́ ẹ wo ẹ jẹ́ máa lọ lu ọdẹ òun. ó dáa títí ìgbà míì o tèmi àti yín á tún máa fojú gan ni ara wa ọlákúnlé fásùgbà ló kọ mi ẹ lè pè mí lẹ́yìn ètò fún ìjùmọ̀sọ̀rọ̀pọ̀ tàbí ìpolongo ọjà 081 504 404 64 lẹ́ẹ̀kan sí 081 five oh four four oh four six four ó dìgbà kan náà o.